هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba tó sọ al-Qur'an al-Karim tó sọ kalẹ̀ liyadabbaru ayati kálíbà máa ronú sí ọ̀rọ̀ ọlọ́run tí a bá sì wò ó ìdí pàtàkì tá a fi ń ṣe àgbéyẹ̀wò tafsirul Qur'an ní gbogbo ìgbà òun náà ni lè tàdábùrí ayatul Qur'an kábàá lè jọjọ ronú sí ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run kó bàa lè níbò lápá dáadáa nínú ìgbésí ayé wa adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣe wá ní ummatul Qur'an tó ṣe wá ní àlùkùnmọ́ alukur'an a mọ̀ yí lóore àdúpẹ́ fún ọlọ́run lérí ẹ̀ bákanáà a tún dúpẹ́ wípé ọlọ́run ọba ó fún wa nígbà láàyè láti lè tún mọ Ramadan tọdún yìí láti lè jẹ́ ọ̀kan nínú ẹni tí oṣù Ramadan tọdún yìí yóò bá láyé tó sì tún bá wa láàyè wa báyìí tó tún fún wa nígbà láàyè lọ́dún yìí láti lè tún bẹ̀rẹ̀ tafsiru Qur'an bó tilẹ̀ jẹ́ pé kò sígbà tí a dá tafsiru Qur'an dúró nínú markaz wa ní Dubai àmọ́ fún tinú Ramadan eléyìí náà ni ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ eléyìí tí a tún bẹ̀rẹ̀ tafsiru nínú Ramadan 1447 abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì fi sínú òṣùwọ̀nsẹ́ olórí ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba tí a máa gbọ́ lọ́dún yìí kó níbùlápa dáadáa nínú ìgbésí ayé wa kó yí wa padà sí dáadáa tó ju ti àtẹ̀yìnwá lọ rahmatu iya rahman rahmin abi Allah subhanahu wa ta'ala kó bá wa sàlékún kí Muhammad sallallahu alaihi wa àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà abẹ́ ọlọ́run ọba ọba alágbára jùlọ kó bá wa ṣe dáadáa fún àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ títí débi tó délé ní ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn àwọn tó ti bọ́ sálọ kìíyàmá ọlọ́run kó bá foríjì wọn àwọn tó ń bẹ láyé ọlọ́run wa ṣe wọn kù lórí dáadáa gẹ́gẹ́ àtúbọ̀tán wọn dáa àwọn àfẹ́ ilé ìgbẹ́lọ́run fún gbogbo àwọn àfáà tí wọ́n di súnà ànábì sallallahu alaihi wasallam mú ní gbogbo orílẹ̀-èdè pátá pàápàá jùlọ lórílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́mọṣẹ́ àmọ́bà tó tì wọ́n ọlọ́mọṣẹ́ àmọ́bà kíyèsí wọn abẹ́lọ́n fáwọn tí wọ́n bí wa àwọn òbí wa ọlọ́run kó bá aṣọ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tó ti bọ́ sáà ọlọ́run bá foríjì wọn àwọn tó ń bẹ láyé ọlọ́run mọ́ṣẹ́ àmọ́bà kíyèsí wọn jẹ́ wọ́n ní àtúbọ̀tán dáadáa rahmatiki ya arhamar rahimin lọ́dún yìí pẹ̀lú ògo ọlọ́run súra tí a ti bẹ̀rẹ̀ tafsir òun náà ni súratul isra Quran chapter seventeen súratul nahal láti dúró lẹ́sìn súra tó tẹ̀lé òun náà ni suratu al-Isra ibẹ̀ náà ni a ti gbé tafsiri tọdún yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ṣẹ̀ fún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ a'udhu billahi minash shaytanir rajim bismillahir أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا نعم سبحان الذي أسرى ọlọ́run ọba alágbára ọba tó ga ju gbogbo ohun tó ga lọ torí pé gbogbo ohun tó ga wọ́n máa mú gíga látara gíga tọ́lọ́run gbogbo tó nípò wọ́n máa mú látara ipò tọ́lọ́run ọba tó bá fún kó wá gbogbo ohun tí ń jẹ́ mímà àbí onímímà wọ́n máa mú nínú ìwọ̀nba èyí tọ́lọ̀wọ̀n bá bá fún wọn wà máa utitum minal ilmi illa qalila wà máa utitum minal ilmi ma ṣe wulẹ̀ kó pọ̀ tó gbogbo bó ti wulẹ̀ kéyìn ó jìdò tó nínú mímà lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́run díẹ̀ náà ni nínú mímà aláwọn ọba ni ọba olùmọ o ní olùfimọmọ́ni a fi orúkọ rẹ̀ tó ga jùlọ àtorúkọ rẹ̀ tó rẹwà jùlọ afi bẹ̀rẹ̀ tuntun alukur'an. suratul isra ẹgbà ọ̀rọ̀ al-isra kátó wọnú tafsir pàápàá jùlọ nípa súra tí a fẹ́ tù yìí súra tó kó ń tó pọ̀ sínú ní súratul isra. súrà tó ṣe wípé kódà èyàn mọ́ mọ ìtumọ̀ rẹ̀ súrà tó yẹ èyàn mọ́ kà ní gbogbo ọ̀gbani nítorí pé àwọn ohun tó kó sínú ohun téèyàn fi ṣayé táyé lè fi da oúnjẹ nínú ẹ̀ ohun téèyàn fi rábọ̀ rẹ̀ jẹ́ tó bá nínú tá gbogbo kò téèyàn bá rí wà lénìí àwọn kan ń bẹ tí wọ́n ti wà nípò tó ju ti lọ báwo ni wọ́n ṣe lò ó níbo lọ̀rọ̀ wọ́n kángun sí nínú ìtàn ó ń bẹ nínú súrà tá a fẹ́ kà yìí ó bá ṣe kówó lo nínú àwọn kan ti lówó ju ti ẹ lọ nínú àwọn tó ṣe tọlọ pẹ̀lú owó tí wọ́n ní níbo lọ̀rọ̀ wọ́n kángun sí ó ń bẹ nínú súrà yìí àwọn tí wọ́n nípò tí wọ́n lọ́lá tọ́lọ̀wọ́n bá gbéga tí wọ́n fi gbogbo ìrírá tọ́lọ̀wọ́n bá ṣe fún wọn tán fi kọ́ tọ́lọ ń bò já sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ inú suratul Isra ló fi jẹ́ pé pẹ̀lú káwá ṣe déédé pẹ̀lú súrà yìí a gbúdọ̀ wọnú rẹ̀ lọ́nà tí ó jẹ́ ká gbàgbọ́ yìí ta fẹ́ lọ bá pàdé láàfi bẹ̀rẹ̀ pẹ̀lú tí wọ́n ń pè ní mọ́ bayna yaday súrà. àwọn nǹkan tá a gbúdọ̀ kọ́kọ́ mọ̀ ká tó wọnú súrà èyí nìlá àkọ́kọ́ gbé ẹ̀wò kí n tá a máa bá pàdé nínú súrà yìí kó ba lè yé wa súratul Isra súrà yìí ó ní orúkọ tó pọ̀ nínú orúkọ rẹ̀ ó ní súratul Isra wọn a máa bẹ́ẹ̀. wọ́n tún pè ní súrátù bani israel wọ́n a mọ̀ pé bẹ́ẹ̀ bákan náà wọ́n a tún mọ̀ pè ní súrátù subhan súrátù subhan àtàwọn orúkọ míì ṣùgbọ́n àwọn èyí tó gbajúmọ̀ jù nínú àwọn orúkọ rẹ̀ òun náà làwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tá sọ yìí àwọn àfọ onímọ̀ ulumul Qur'an wọ́n wá nínú àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ala arjahil aqwal inda ahlil ilm lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní ká pè ní suratul Isra èyí ni gángan lànàbí sọ lànàbí ní ká máa pè ní ìyẹn ni tasmiyatun tawqifiyya anabi sallallahu alayhi wa sallam a máa pè ní suratul isra bákan náà àwọn sọ̀hábà àwọn sọ̀hábẹ́ oníṣẹ́ ọlọ́run wọn a máa pè ní súrátù bànú israel anábì ò sì takò bẹ́ẹ̀ àfáwa abdullah bin mas'ud radiyallahu ta'ala anhu wọ́n máa ń pè ní suratu bani isra'il wọ́n máa ń pè bẹ́ẹ̀ àfọwọ́ abdullahi ibn abbas wọ́n á pè ní suratu bani isra'il bákan náà ń bẹnu àwọn salaf àfọwọ́ al-imam al-hasan al-basri wọ́n á máa rahimahullahu ta'ala wọ́n á máa pè ní suratu bani isra'il wọn a máa pè bẹ́ẹ̀ ìdí nìyẹn táwọn àfáà fi sọ wípé tá a bá pè ní súrọ́tù al-Isra tasmiyatun tawqifiyya àmọ́ tá a bá pè ní súrọ́tù bani Israel tasmiyatun ijtihadiyya ó nìyẹn bákan náà tá a bá pè ní súrọ́tù subhan tasmiyatun ijtihadiyya àfáwa yahya bunu salam nínú tafsiri tiwọn ìgbà tí wọ́n débẹ̀ wọ́n pè ní suratu subhan wọ́n ní iná makiyatun wasamaha surata subhan wọ́n pè bẹ́ẹ̀ àwọn olùmọ̀ nípa ìmọ̀ ulumul Qur'an wọ́n wá jẹ́ kó yẹ wa wípé kò sẹ́yìn ta pé nínú àwọn orúkọ wọ̀nyí tí a rí ìtọ́ka sí fún bàbá pè ní Suratul Isra ìtọ́ka sí ń bẹ fún tàùkìfíà nìyẹn bàbá pè ní Bani Israel, ìtọ́ka sí ń bẹ fún lọ́dọ̀ àwọn sálàf tẹ́símíyàtú ìṣìàdíyà nìyẹn bàbá pè ní súrátù subhan ìyẹn náà ní tọ́ka sí kí wá ní túmọ̀ kọ̀ọ̀kan súrátù isra àwọn àfáàní sumiyat bihadi ìtẹsìmíà bihadi ìsìn wọ́n ní wọ́n pè ní súrátù isra súrátù isra nítorí wípé lè anna a dhukirat fi a hadithatul isra dúnà ghairiha mina suwar al-Qur'aniyya wọ́n ní a pè ní suratul Isra torí wípé ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tó ń jẹ́ al-Isra'u wal-Mi'raj ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ìyanu kan ń bẹ tó fẹ́ mọ́ láfiwé èyí tọ́lọ́ ń sọ̀rọ̀ rẹ̀ nínú súra yìí ó náà nìrìn àjò òru èyí tí ọlọ́run ọba mú ànábìwá Muhammad ṣe sallallahu alaihi wasallam láàrin òru kan ànábì kúrò sallallahu alaihi wasallam láti almasjidul haram tí a ń pè ní kaaba ní maka ó sì lọ sí almasjidul aqsa ní Jerusalem tó bọ́ sí agbègbè Filistin láàrin òru kan péré ó sì tún lọ sánmà ó sì tún padà kílẹ̀ tó mọ́ iṣẹ́ ìyanu tó bu àyà ìrìn àjò yẹn náà ń pè ní al-Isra ìrìn òru tọ́lọ́ mú ànábìrìn ọlọ́run ọba àgbẹ̀gbẹ́ subhanalladhi. أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الإسراء ìrìn òru yìí tí èèyàn bá gun tó yára ìrìn odidi oṣù mẹ́ta àbí mẹ́rin ni láti Mẹ́kà lọ sí agbègbè Filistin bóòlè yẹn ṣe wá rìn láàrin òru kan tí lè òsì tún mọ́ tó fi dé ọ̀rọ̀ yẹn wáyé nínú súra yìí àwọn àfáàní ìdí nìyẹn tán fi ń pe súra yẹn ní súratul Isra nítorí pé náà Al-Qur'ani látòkè délẹ̀ kò tún síbi kan tọ́lọ́run ti sọ ìtàn yẹn ju súra yìí nìkan èyí tó wá nu súrátù najmi al-mi'raj nìyẹn ṣùgbọ́n al-isra nínú súra yìí nìkan lọ́run ti sọ̀rọ̀ nípa ìrìn àjò tánàbí rìn yìí ìdí nìyẹn tí ń fi ń jẹ́ súratul isra ọ̀nà kan nìyẹn tá a bá pè ní súrọ́tù Bani Israel wọ́n nídìí ni wípé ọlọ́run bá sọ̀rọ̀ nípa àwọn Banu Israel àwọn ọmọ Israel táǹpẹ̀ ní ọmọ Israeli ọlọ́run sọ̀rọ̀ nípa wọn àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn àwọn nǹkan tí ó tún mọ́ padà ṣẹlẹ̀ sí wọn débà náà ṣe ń rí láyé ń sìn gbogbo ìtàn gbogbo ìrìn àjò ọmọ Israel pátá nínú súrà yìí Ọlọ́run sọ ìmí ń bẹ tí ò ṣẹlẹ̀ gan lójú ayé ànábìwá Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń ti sọ bọ́bá wa ń ṣẹlẹ̀ lẹ́nìí a máa sọ pé ah, sọdọ̀kọ̀lọ̀ Ọlọ́run ti sọ̀rọ̀ àwọn ọmọ Israel pọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́nìí nípa pé wọ́n lọ gbalẹ̀ wọ́n ṣe gbá o àwọn kan jà wọn lógun àwọn náà jà wọn kan lógun àwọn kan ó borí wọn ìyà ó padà jẹ wọn àwọn náà ó borí gbogbo ẹ̀ Ọlọ́run ti sọ lóbi jẹ́ gbogbo tí ń ṣe ẹ̀ nípa Israẹli lẹ́ni kì í ṣe tuntun alukurani ti sọ kò wá síbi kan tí kurani ti tẹnu bọ̀ ní kúkún báyìí tó tó sura yìí wọ́n ní dín tí wọ́n fi ń pè ní súrọ́tù bani Israel ẹlẹ́ẹ̀kẹta súratu subhan wọ́n nítorí pé ta bá wo súra yẹn in tó bẹ̀rẹ̀ rẹ̀ òní subhana alladhi asra bi abidihi laylan minal masjidil haram ilal masjidil aqsa subhana alladhi asra bi abidihi laylan minal masjidil haram àfọwà ibnu ashur ó ní wọ́n pè ní súrátù subhan li'annaha iftatahat bihadhihi al-kalima wọ́n nítorí pé súra yìí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú subhan wọ́n bá ń pè ní súrátù subhan náà fi pè bẹ́ẹ̀ àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ta kàkalẹ̀ yìí kò séyìí ta pé súra yìí tí kìí ṣe orúkọ ẹ̀ ń bẹ̀ẹ́ bó bá wà á lè pè ní súratul Isra bó bá wà á lè pè ní súratu subhan bó bá wà á lè pè ní súratu bani Isra'il kátó wá kúrò lérí tẹ́sílẹ̀ yìí banu Isra'il àwọn wo ni ọmọ Israeli àwọn wo ni gbólóhùn Isra'il kí ni túmọ̀ ẹ̀ torí pé lẹ́nu tẹ́lẹ̀mí bá ní Ísírẹ́lì Ísírẹ́lì ẹbí lọ́wọ́ rẹ̀ kí ni túmọ̀ Ísírẹ́lì torí pé láwùjọ wa lé ni gan àwọn èèyàn máa ń joyè báwa náà ṣe máa joyè ìyá súnà ní mọ́sálásí wọ́n ń joyè ìyá ní Ísírẹ́lì ní sọ́ọ̀sì oyè ìyá ní Ísírẹ́lì ọwà pé àwọn kérébù ni o pé àwọn àwọn sáà máa ń gbọ́ ìyá ní Ísírẹ́lì ṣùgbọ́n abẹ́ ìlọ́wọ́ ìyá wípé kí ni túmọ̀ Ísírẹ́lì kalma israel kalmatun abariya àbí abaroniya hebrew language ni kì í ṣèdè òyìnbó israel èdè ebéèrù òní ọlọ́run mú wá nínú quran ọlọ́run pè ní israel lọ́pọ̀lọpọ̀ àyè nu quran ọlọ́run lo israel israel ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ nípa israel nínú alukur'an tó ti mẹ́ńṣẹ́ gbólóhùn banu israel banu israel ó lé ní àyè fọ́tì nínú alukur'an. israel ìtumọ̀ israel àwa la mọ̀ túmọ̀ ẹ̀ nítorí pé èdè lárúbáwá àti èdè al-abariya. al abariya tàbí al-abraniya àwọn èdè méjèèjì yìí lugatan tantamiyan ila al-ailati al-lugawiya àwọn èdè méjèèjì yìí wọ́n parapọ̀ sí abẹ́ agbègbè ìpín àwọn èdè lágbàáyé lábẹ́ al-lugatu sàmíyà táwọn iléèbó ń pè ní Semitic languages àwọn bàbá èdè nìyẹn kí gbogbo èdè mi ò tó máa tẹ̀lé wọn nínú rẹ̀ ní al-Arabiya Arabic nínú rẹ̀ ní al-Aramiya Aramaic nínú rẹ̀ ní al-Abariya Hebrew nínú ẹ̀ ló wà àwọn èdè wọ̀nyí wọ́n wá jọra wọn nínú èdè lárúbáwá tá a bá sọ pé salam salam kí ni túmọ̀ rẹ̀ àlàáfíà ṣùgbọ́n nínú èdè ibrahimiya shalom shalom oní salam tí a bá ní ana èmi ní èdè lárúbáwá ní èdè ibùrù ana dábá ní anta àtàà náà èdè tí wọ́n àwọn náà ní mufrad wọ́n ní musanna wọ́n ní haroka fatia kẹsùrọ̀ nínú èdè ibùdó ọ̀nbẹ̀ǹbẹ̀ bákan náà ìpìlẹ̀ sùláásí olóko mẹ́ta fún gbogbo kẹ́límà kọ̀ọ̀kan ó dọ́gba bẹ́ẹ̀ nínú èdè hebrew so yẹn túmọ̀ sí wípé báwọn èdè yẹn ṣe wọnú ara wọn tán pè ní linguistic interwoven ó ló fi wá lọ́kàn balẹ̀ pé ìtumọ̀ Israel o náà ni Abdullah torí pé Isra Abdu ni ìtumọ̀ ẹ̀ Eli Allah Israel Abdullah oníjẹ́ Israel oníjẹ́ Israeli nígbàtọ̀ wá níwò ìṣẹ́rú ọlọ́run ọdẹ̀ ń jẹ́ ìyà ní Israeli abẹ́ ẹ̀gbọ́n nínú ohun ìṣẹ̀rú ọlọ́ ẹgbẹ́ ń gbọ́ níyà ní Ísírẹ́lì ó sì gbégbó ọpẹ́ ah, ọlọ́mọṣẹ́ aláìmọ̀ká nítorí pé wọ́n bá ní wọ́n mú yẹn lẹ́rú kí wọ́n jagun kéèyàn jẹ́ captive lójú ogun látara kí wọ́n sọ pé wọ́n mú lẹ́rú àsárá Al-Asra níbi òun náà ni àwọn ẹrú tí wọ́n mú lójú ogun ní èdè Lárúbáwá Al-Asra àwọn ẹrú tí wọ́n mú lójú ogun mọ́dá amsa sin rọ ẹrú òun ni nínú èdè ebéru Hebrew language abdu ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé wọ́n súnmọ́ ara wọn ẹrú ló ń jẹ́ bẹ́ẹ̀ il Allah oni Israel Abdullah lákọ̀bù yìí orúkọ ọ̀kanú àwọn ànábì ọlọ́run ànábì Yakub tán pè ní Jacob alayhi salatu Ni ọlọ́run ọba ló fún ní lákọ́bù yẹn pé Yakubu Israel Yakubu yìí ó jẹ́ ọmọ anabi Ishaq anabi Ishaq ó ń jẹ́ ọmọ anabi Ibrahim Jacob ó jẹ́ ọmọ Isaac Isaac jẹ́ ọmọ Abrahamu Yakubu ó náà ni Israel ó ń bẹ̀ẹ́nu Bible bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé ìtàn tó fi gba orúkọ yẹn ìtàn àrọ́bàtàn ó ní wípé ìdí tó fi ń jẹ́ Israel tí Jacob fi ń jẹ́ Israel ni pé òun àtọ́ Ọlọ́run jọjà ó sì gbọ́ Ọlọ́run ó fẹ̀yìn Ọlọ́run yẹn Ọlọ́run yẹn tí wọ́n ń sọ ó fẹ̀yìn ẹ̀dálẹ̀ ọwọ́ ni látòní lọ òní jẹ́ Jacob mọ́ Israel ni lótorí pé ìwọ ti bá a. ọlọ́run ta tó sì fi ẹ̀yẹ tó fi wọ́n lẹ̀ tó fi jẹ́ Israẹli nìyẹn àmọ́ nínú Islam rárá irú ọlọ́run wo ni wọ́n ń bá jà tó ń fẹ́ lélẹ̀ sọ́ba tó dá sánmà àti ilẹ̀ ó dájú wípé ìtàn yẹn àwọn náà mọ ibi tí wọ́n ti rí àmọ́ àwa náà gbà wípé Yakub náà ní jẹ́ Israel olóúnjẹ bẹ́ẹ̀ Israel. orúkọ rẹ̀ ni ìtumọ̀ orúkọ yẹn náà sì ni abdullah ẹrú ọlọ́run àwọn ọmọ tó wá bí náà pè wọ́n ní bànú yakub à ń pè wọ́n ní bànú israel àwọn ọmọ israel àwọn ọmọ tí anabi yakub bí náà wọ́n ń pè láwọn israelites àwọn ọmọ israel. ṣèdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn ọ̀rọ̀ yẹn àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kùránì ti sọ fún wa ó lè dàrú lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n nínú àlùkùránì kì dàrú. súrà yìí ọlọ́run sọ̀rọ̀ nípa Israel gbogbo ohun tí ń padà ń ṣẹlẹ̀ yìí láyé lẹ́nu nípa àwọn Israel ẹ̀ẹ́n Israel wọ́n gbalẹ̀ Palestine wọ́n ń ṣe kí wọ́n pa àwọn gbogbo ẹ̀ ó wà ní súrà yìí àtàwọn nǹkan míì tí ó tún máa ṣẹlẹ̀ ńgbà táwa yìí gan ò bá tún sí láyé mọ́ nípa ọ̀rọ̀ tó bá ti ń ṣẹlẹ̀ gbẹ tó bá ti ń ka Qur'an wọn mọ̀ ní Ọlọ́run ti sọ ní Qur'an ìdí nìyí tó fi jẹ́ pé súwúrà yìí ni àwọn sálàf nínú àwọn sàábé Abdullahi ibn Mas'ud Abdullahi bin Abbas ìyá wa Aisha gan tó fi dórí àfọ Hasan al-Basri gbogbo àwọn tá a kà kalẹ̀ wọ́n máa ń pè ní súwúrà tú Bani Israel súrà yìí makiya ọlọ́run sọ kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam nílùú ṣáájú kánábì tó ṣe ìjira anábì ò tí ì lọ madina sallallahu alayhi wa sallam nígbàtí ọlọ́run sọ súrà yìí kalẹ̀ súratul isra làwọn afáàbí sọ pé hiya makiya súrà qabla al tọ́lọ̀ ń sọ kalẹ̀ fánẹ́bì síwájú kí ó tó ṣe ìjọra nì gbogbo súrà kọ̀ọ̀kan ló wá mọ́ ní maqsad kí ni purpose tọ́lọ̀ ń torí ẹ̀ sọ Suratul Isra kalẹ̀ yàtọ̀ sí pé ọlọ́run ọba fi ṣe ìmọ̀nà fún gbogbo ayé àwọn àfáà wọ́n ní súrà yìí tẹ̀bíìtù nàbí sallallahu alayhi wa sallam ọlọ́run fẹ́ fi mú ànábì dúró sọ́làṣọ́ nítorí pé téèyàn bá ń bẹ lórí òdodo ó wọ̀tún ìtọ́ ń sọ gbogbo ẹni tí ń bẹ lọ́tún wọn ò sọ ó wo sì ìwọ nìkan lórí rà rẹ̀ nígbà tó bá yá ìwọ náà mọ̀ rò pé àbẹ́mi ni mò ń ṣàṣejù àbí tèmi ṣe wá yàtọ̀ ẹbí rẹ̀ ó fẹ́ máa mì tó bá rí àwọn tí ó máa fi ọlọ́kàn balẹ̀ pé òdodo ló dúró lé lórí ló fi jẹ́ pé téèyàn bá jẹ́ ni ire tó bá ṣe páàrin àwọn èèyàn burúkú lèèyàn bá rí èèyàn ọlọ́run ló lè ṣàánú èèyàn àfikọ́ lọ́wọ́ mú èèyàn lọ. súrà yìí ọlọ́run bá sọ kalẹ̀ nínú mọ̀kọ́sídù súrà yìí tẹ̀bítù nàbí sallallahu alaihi ọlọ́run fẹ́ fi ànábì lọ́kàn balẹ̀ bi raf'i makanatihi bìrọ́fì mẹkànẹ́tì nínú àmì pọ́lọ̀ ń fẹ́ fìyàn lọ́kàn balẹ̀ ọ̀kan nú ẹ̀ ní pé kọ́lọ̀ ń kó gbèyàn dá kọ́lọ̀ ń kó ṣàgbéga fún yàn ẹni tó dúró lórí òdodo àwọn èèyàn ń sín tọ́ sí ọlọ́run bá fà lọ́wọ́ sókè láàrin wọn ọlọ́run fi sípò pé kò wojú wọn kó tó jẹun kì í ṣerú lábẹ́ wọn bẹ́ẹ̀ bá tiẹ̀ gbá tiẹ̀ kò kúkú tọrọ lọ́wọ́ yín ọlọ́run a máa fi mú yàn dúró lọ́kàn náà àwọn àfa ó ní ẹni tí ó ṣe wá sí òdodo kì rẹ́ǹtì mọ́sáàsì torí tó bá rẹ́ǹtì mọ́sáàsì bàbá tó fi ilẹ̀ mọ́sáàsì lẹ̀ níjọ́ tó bá ṣe wá sí tó bá tabá níjọ́ ni wá sí parí àfa àfa àwọn tó bá yẹ kó bá yẹ ẹ má bínú nìkan ní o ẹ ní ṣe wá sí bí ìmọ̀ òun ló kúkú fi lẹ́lẹ̀ ọlọ́run ọba fẹ́ fi ànábì lọ́kàn balẹ̀ ọlọ́run gbéga ó kó àwọn èèyàn rẹ̀ okòtì bákan náà wà ìrìhárù mu'jizatihi ọlọ́run ọba wá fún ànábì ní iṣẹ́ ìyanu iṣẹ́ tó ṣe wípé kò sí ẹni tó lè ṣerú ẹ̀ iṣẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò wípé asọ́nsì ah, kìíní sì dóòtọ́ ọlọ́run fi pa ànábì lé kánábì ò fi lè mọ̀ pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú òun sallallahu alaihi wasallam ìrìn àjò tánábì rìn tí a máa kà nínú súra yìí ìrìn àjò tí ọlọ́run fi òdodo ọ̀tọ̀ ní theory ọ̀tọ̀ ní practical ọlọ́run fi practical gan-an ó fi hàn tẹ̀bíìtàn lè kọlù láti lè fi lọ́kàn balẹ̀ ẹ rí i pé tá a bá fẹ́ kọ́ mọ́ ó mọ nǹkan lámọ̀dájú tá a bá kọ́ ní tíọ́rì á tún kó lọ á kó lọ láàbù ẹ lọ ṣe practical kó lè dá yín lójú anabi ibrahim aleyhi salatu wa salam onírè ọlọ́run ọba rọ́bì arìní kẹfà tọ́hìrì ọ̀tá. wà á ní tó lọ́la ní ọ̀rọ̀ yìí rọ́bì arìní kẹfà lórí ìyẹn túmọ̀ sí wípé bá a bá fẹ́ fìyàn lọ́kàn balẹ̀ tá a bá ti fún ní tíọ́rì a tún gbúdọ̀ fún ní pírátíkà tọkàn rẹ̀ ó fi balẹ̀ anabi ibrahim aleyhisalatu wasalam ó ń bẹ ọlọ́run ó nílò ọlọ́run ọba mi arini kayfa tuhil mauta ọlọ́run sọ pé téèyàn bá kú ó tún jí wọn dìde mo gbà ọ́ àmọ́ fi hàn mí jẹ́ kí n rí báyìí bẹ́ẹ̀ni tó kú tó ti jẹrà bí ó tún ṣe tún padà wá di odidi èèyàn padà mo fẹ́ rí practically kọ́kàn mi lè balẹ̀ ọlọ́wọ̀n bá wá ní rẹ̀ Ibrahim awalam tu'min àá ah, ah. so wà tún gbàgbọ́ ọmọ ni ẹwọ́ mo ní ń pa yín ẹ jẹrà ń tún jí gbogbo yín dìde ó tún bí mí léèrè wípé o fẹ́ mọ bí ó ṣe rí gẹ́gẹ́gẹ́gẹ́ awàlẹ̀mtò. ọlọ́nilẹ̀ Ibrahim tó wà tún gba èmi ọlọ́run ọba gbọ́ mọ́ ni. anabi Ibrahim ó nílò ọlọ́run a kò rí bẹ́ẹ̀ mo gbàgbọ́ wàlákin líyàtọ̀ mọ́ iná kọlbí. wàlákin mo fẹ́ kọ́kàn mi ó tún balẹ̀ lérí tí mo ti gbàgbọ́ ni ìyẹn túmọ̀ sí wípé ìtọ́lọ́wọ́ bá ṣe fànàbì sallallahu nínú súra yìí ọlọ́run tún fi ànẹ́bì lọ́kàn balẹ̀ gbogbo tọ́lọ́run sọ yẹn ọlọ́run ó yá bọ̀ ó dé sánmà kẹta orí ti bẹ́ẹ̀ ó dé sánmà kẹrin karùn kẹfà keje orí ti bẹ́ẹ̀ lẹ́yìn sánmà keje ní tó tún tẹ̀lé Sidratul Muntaha igi òpin ayé ọlọ́run tó fi hàn náà sọ̀rọ̀ ìyẹn túmọ̀ sí wípé ó yàtọ̀ sí wípé wọ́n ń sọ fún ọlọ́run ní ká nàbí ò lọ kó fojú ara ẹ̀ lọ gbogbo àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú ànábì ò bá wọn láyé ọlọ́run ní ó yá lọ rí wọn kẹjọ ríra yín practically orí Musa aleyhisalatu wasalam orí ànábì Isa aleyhisalatu wasalam orí ànábì Ibrahim aleyhisalatu wasalam orí ànábì Yusuf aleyhisalatu wasalam gbogbo àwọn wọ̀nyí ànábì rí wọn kọ́dà wọn jọ kírun ànábì ṣáájú wọn kírun ìdí nìyẹn táwọn àfáà fi sọ wípé súrà yìí maqsadu hadhihi súrà li tathbit nàbí sallallahu alayhi wa sallam ọlọ́run fẹ́ fi ànábì lọ́kàn balẹ̀ ni àníṣẹ́ olóòdodo ló wà ọlọ́run ọba máa ń ṣe bẹ́ẹ̀ náà fẹ́ni tí èso ànábì ọlọ́run bó bá dúró lórí òdodo bí atẹ́gùn irọ́ bí bá ń fẹ́ lù ọ lọ́tù bí bá ń fẹ́ lù ọ lọ́sì ọlọ́run ó sì máa fi ọlọ́kàn balẹ̀ láwọn ààyè kọ̀ọ̀kan pé àníṣe orí òdodo ló wà fọkàn báyìí nínú maqasidu súra yìí ó nìyẹn ọlọ́run ọba ní subhanalladhi asra bi'abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa subhanalladhi asra bi'abdihi. tí a fẹ́ kéyìí ó tún láwọn mumayizat gbogbo súra tí ń bẹ nínú al-Qur'an ọ̀kọ̀ọ̀kan ló ní àwọn nǹkan kọ̀ọ̀kan lára tẹ́gbẹ́ rẹ̀ òní ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ọba tó lágbára ní èèmọ̀ lọ́lọ́run níbi ìṣe níbi iṣẹ́ kò síbẹ̀ èèyàn ṣe gagagagagaga tó ṣe pẹ́ni tó ga jù lọ lọ́lọ́run fún nínú yẹn pẹ́nìkan wá ń bẹ tọ́lọ́run ò ṣe èèmọ̀ fún náà kò sí nínú ẹ̀dẹ́ bí ò bá bọ̀ wọ́n ní lánàá ihun kan kì í níwò ẹ̀sìn torí pé ẹ̀sìn òkulẹ̀ níwò tẹ́lẹ̀ sòtọ́ bá pé lánàá ihun ni wọ́n gbogbo nǹkan lọ ní ọ̀nà ẹ̀yà ìwé ẹ̀sìn dà ẹni kọ́ lọ mú jáde ìyẹn túmọ̀ sí pé èèyàn ò lé ní gbogbo nǹkan tán kò wá sẹ́ni tọ́lọ́run ò ṣe fún suratul fatiha òun ni umul quran ọba gbogbo sura quran ṣùgbọ́n tí ń bẹ fún suratul isra yìí nínú àwọn mọ̀mọ̀ yìí záàtì tóun tún ní táwọn sura mi ò tún ní omi kí làwọn èèmọ̀ tí ń bẹ lára súrà tá a fẹ́ tú yìí tó ipá wọn súwàrù míì nínú kùránì wọn ò ní yẹn la ó pọ̀ ṣùgbọ́n àmú méjì wá àkọ́kọ́ nínú ẹ̀ sẹ́ẹ̀rẹ́ alukur'an tẹ́ bá kà látòkè délẹ̀ gbogbo àwọn suwar tó ń bẹnu alukur'an tẹ́ bá kà látòkè délẹ̀ nínú súra tọ́lọ́wọ́n bá ti mẹ́ńṣán kur'an púpọ̀ suratul Isra nìkan alukur'an alukur'an alukur'an ọlọ́run mẹ́ńṣán rẹ̀ nígbà mọ́kànlá àwọn kan nígbà méjìlá nínú gbogbo suwar tó kù kur'an kò bẹ́ẹ̀ nínú mọ̀mọ̀yìzá àti tiẹ̀ náà nínú àwọn mọ̀mọ̀yìzá tiẹ̀ tí súwúrà mi ò bá pín níbẹ̀ súwúrà mi ò kẹ́lìmọ̀ láwùbọ́tú alquran alquran kó wọ́n mú wá repeatedly nígbà mọ́kànlá àbí méjìlá nínú súwúrà kan kò tún sí àyàfi súwúrà tó Isra bọ́lọ̀n ṣe wá ṣe fún gbogbo súrà kọ̀ọ̀kan náà ní Quran yẹn gbogbo ẹ̀ ló ní àwọn mọ̀mọ̀ yìzáàt tí mi ò ní bọ́lọ̀n ṣe dáwọ̀ ẹ̀dá náà nìyẹn àìníròjinlẹ̀ lòfin rò pọ́lọ̀n sórí fún ọ èyí tó ṣe fún ọ tí ò sì fẹ́ lómìnà wà Yorùbá ní ọwọ́ ọmọdé kò tó gbẹgbẹ àgbàlagbà náà wá kegbe Suratul Isra' nínú àwọn ẹ̀ṣà tọ́lọ̀ ń fi sí la tí ò sí lára gbogbo àwọn súrà tí gbẹ̀nà Qur'an yẹn kẹ́lìmọ̀ al-Qur'an al-Qur'an al-Qur'an repeatedly ọlọ́run mention nígbà mọ́kànlá kò tún sí súrà míì tó tó báyìí àwọn onímọ̀ sọ wípé ọlọ́run ò ní sọ nǹkan kan nínú al ọlọ́run fẹ́ ká mú ọgbọ́n kan àbí mi bẹ́ẹ̀ làwọn onímọ̀ wa sọ pé kí ló dé tí kálímà alukur'an alukur'an tí wọ́n fi rìpíìtì ẹ̀ nínú suratul isra repeatedly níbi ọ̀nà mọ́kànlá àbí méjìlá pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ wallahu ta'ala alam ọlọ́run ọba ló nímọ̀ jùlọ ṣùgbọ́n àwọn àfáà ní bóyá ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ nínú suratul isra mú gíza ńlá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni ìrìn àjò tánà bí rìn lóru kan ṣoṣo láti al haram ila al-masjid al-aqsa ó tún gbabẹ̀ lọ sí sánmà ó tún padà sórí ilẹ̀ ilẹ̀ ayé ilẹ̀ òsì tí ìmà wọn ni mùjísà tó tóbi àmọ́ bó ṣe tóbi tóun kò tóbi tó al-Qur'an mùjísà rẹ̀ bó ṣe tóbi tó yẹn ìjẹ́ mùjísà Qur'an ìjẹ́ mérekù Qur'an ó jù lọ wọ́n ní bóyá àdìtọ́lọ́ fi mẹ́ńsàn Quran nígbà mọ́kànlá ká lè mọ̀ wípé mùjísà tẹ́ ń kà yìí ó tóbi lóòótọ́ ṣùgbọ́n kò tó alukur'an àwọn àfààní bóyá hikma tí ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn mumayizat èyí tó ń bẹ nínú suratul Isra òun náà ni pé nínú alukur'an látòkè délẹ̀ ọlọ́run kò sọ kísọ al-Isra ìtàn ìrìn àjò òru tánàbí rìn nínú al-Masjidil Haram ila al-Masjidil Aqsa nínú súrà míì kò tún síbi tọ́lọ́run ti sọ ju súrà yìí nìkan ọlọ́run wá sọ bitahdid al-hududul jografiya wa zamaniya ọlọ́run mention geographical location nínú súra yìí tí ò sọ bẹ́ẹ̀ ní gbogbo súra mi ó tún sọ time nínú súra yìí ó ní subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid geographical location nínú gbogbo àwọn súra tó ń bẹ kò tún sí súra míì tọ́lọ́run ti sọ̀rọ̀ yẹn báyẹn tó ti sọ̀rọ̀ nípa haditha ìṣẹ̀lẹ̀ al-isra ìrìn àjò òru yìí àyàfi sura yìí nìkan a jẹ́ pé àwọn nǹkan méjèèjì tá a sọ yìí ó tó nínú mumayizat hadhihi sura nínú tí sura yìí tó fi yàtọ̀ sí gbogbo àwọn sura tó ṣẹ́kù nínú al-Qur'an àwọn olùmọ̀ nípa ulumul Qur'an pàápàá jùlọ al-mutaakhirun al-mu'asirun àwọn atúmọ̀ ṣe ìgbìyànjú kan nípa ìmọ̀ tafsir pàápàá jùlọ àwọn modern scholars wọ́n máa ń ṣe ìgbìyànjú lérí bayan hidayatul Qur'an fi ilmi tafsir àti almunasaba bayna suwar wà bẹ́yìn ayat àwọn tó máa ń ṣe ìgbìyànjú ìwádìí ìjìnlẹ̀ pé áyà kan tó bá ṣáájú áyà tó tẹ̀lé wọ́n máa ń ní irtibat ìbáṣepọ̀ nínú ìtumọ̀ tọ́lọ̀ ń bá kí súrà kan tá a bá kà tán súrà tó máa tẹ̀lé wọ́n máa ń ní ìbáṣepọ̀ nínú ìtumọ̀ ìyẹn túmọ̀ pé wọ́n dàgẹ́ bí continuation ọ̀rọ̀ tẹ̀ ń bá bọ̀ so ìwádìí aspect yìí research yìí àwọn modern scholars nípa ìmọ̀ tafsir Qur'an àwọn ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe yẹ báyìí wípé tá a bá ka súra kan tán lápèjúwe nísìn tá a bá sọ pé bisimilahi rahman rahim kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas min jinnati wan súra wo ló kúlọ́dọ̀ falak kúlọ́dọ̀ bí falak min sharri ma khalaqa kí ni munasaba ìsopọ̀ nínú ìtumọ̀ àbí ìbáṣe tó mọ́yán lérí tó ń bẹ láàrin suratu nas àti suratu falak sọ àwọn olùmọ̀ wá ṣiṣẹ́ lérí ẹ̀ wọ́n ṣe olùṣẹ́ àṣìlẹ̀ rẹ̀ wọ́n wá mú jáde wípé kò sí súrà kan nínú al-Qur'an bẹ́ẹ̀ ti ń parí èyí tó tẹ̀lé munasaba máa wà láàrin so wọ́n wá wò pé suratul Isra yìí kí ni munasaba torí pé súrà tá a kà tán òun ni súràtù nahali súràtù nahali Quran chapter sixteen ti súràtù isra tó ń chapter seventeen kí ni munasaba ìbáṣepọ̀ nínú ìtumọ̀ àti ìfẹ̀gbẹ́ kanra wọn láàrin súrà méjèèjì àwọn onímọ̀ wọ́n tún ṣèwádìí lórí ilé wọ́n ní tí a bá wo

tẹ bá wọ àyà tẹ bá wọ ká àyà tó parí sóràtò ìlà. wọ́n sọ wọ́n sọ wọ́n sọ èyí tá a parí ká tó wọnú al-Isra tẹ bá wo àwọn àyà tó parí rẹ̀ ìbáṣepọ̀ ń bẹ pẹ̀lú ìbẹ̀rẹ̀ suratul Isra kí ni àwọn àyà tó parí ọlọ́wọ́n bá ní wá sí ìrẹ́ ànábì ṣe sùúrù ìrẹ́ ànábì ṣe sùúrù jàmá wọ́n sọ fún ọ pé kò ṣe sùúrù kò ń bínú ó ti ẹ̀wọ́pọ̀ láàrin àwọn obìnrin Madame ẹ ṣe sùúrù pé níta ẹ̀ mọ̀ sọ náà nìyẹn sáà ẹ̀ sọ pé kó o má ṣe sùúrù ọ̀dà lọ́mọ ẹ̀dá ń gbà náà gbẹ̀yàn bá rẹ́ni sọ fún èèyàn pé kéèyàn ó ṣe sùúrù kéèyàn ó dúpẹ́ ó níyì ó lápọ̀nlé lọ́dọ̀ àwọn èèyàn náà fi ní kó ṣe sùúrù tán bá ní ṣe sùúrù tí wọ́n bá ní ṣe sùúrù wallahi wọ́n ti fún yàn lápàlẹ tó pọ̀ ẹsì sùn ẹsì sùn àpọ́nlé tó ga ni wọn ò yẹpẹrẹ rẹ tabara ẹsì sùúrù wọ́n pọ́n lé ni nítorí wípé ẹni tó lápàlẹ jù lọ nínú ẹ̀dá Ọlọ́run anabiwa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá ń sọ fún pé wá subir ànátúnjẹ sùúrù torí pé èèyàn ò ní na sùúrù sí nǹkan kan láyé àfi ká túbọ̀ tán nǹkan yẹn ó dáa gbogbo ẹni tí o bá ti ṣe sùúrù àbámọ̀ ní máa kẹ́yìn àìní sùúrù bẹ́yàn bá lè ṣe sùúrù gbogbo ń tọ́ fọ́jú pọ̀ yóò padà kílẹ̀ níparí súrátù nahal ọlọ́run nílẹ̀ ànábì wasbir ṣe sùúrù dọ̀wẹ́ ọlọ́run wá jẹ́ kó yé wa wípé ìyí tí kìí jẹ́ kẹ́mi sùúrù ogun torí pé gbà mí ń bẹ ẹ̀mí sùúrù ìfẹ́ gùn tí fi máa súyàn ẹlẹ́mí òní lánàá ẹni ṣe sùúrù níjẹta ẹni ṣe sùúrù níjọ òní iná ẹni ṣe sùúrù mí ilé ṣe sùúrù máa kọ̀dì fàdà sọ́bìrì sùúrù mi ti dópin mi ò lè ṣe sùúrù máa àmọ́ gbogbo sùúrù téèyàn bá ṣe ní ti torí tọlọ́hun kì í dópin. wọ́n sì bí wọ́n máa sọ̀rọ̀ kàrí láàbí ṣe sùúrù torí èèyàn ẹni tí ọwọ́ rẹ̀ ọ̀ká tó gbá ọ létí tó ní mo ṣe sùúrù o bó ṣe sùúrù náà sọ́wọ́ rẹ̀ ká ṣùgbọ́n nígbàtọ̀ bá ka tó bá ka tó rí wípé agbára rẹ̀ ka níbẹ̀ yẹn sùúrù yẹn ọ̀tàn jọ náà nítorí pé sùúrù tó ṣe kíkulẹ̀ ṣe torí tọ́lọ́n tá a bá fẹ́ ṣe sùúrù ká ṣe sùúrù torí tọ́lọ́n ọlọ́run wá ń sọ fún wa ìdí nìyẹn sùúrù tá a bá ṣe ń torí tọ́lọ́n kì í dópin ẹlòmí ò ní pé sùúrù mi ti dópin àìrọ ah, ni ó ṣe sùúrù náà ọlọ́run ọba ní wá ṣubír ìrẹ́ ànẹ́bì lọ ṣe sùúrù wà máa sọ bọ̀rọ̀ ká ìlà bìlà gbogbo sùúrù tó bá fẹ́ ṣe láyé torí tọ́lọ́run ni kò fi ṣe o torí pé atán ní sùúrù lọ́mọ aráyé o ṣùgbọ́n gbogbo sùúrù tá a bá ṣe nítorí tọlọ ní tọ́jọ́ ìparí sóràtù náhàlì yìí àwọn ọ̀rọ̀ yìí lọ́lọ́wọ́ bá ń sọ fún ànábì ọlọ́ni wà láàtà hasan ìwà ìṣesí wọn má jẹ́ kó ba ẹ̀rẹ́ ànábì má jẹ́ kó kó ìbànújẹ́ bá ọ. Naam. Wàlá dákùnmí lọ ibi mímá yà kúrú. Bákan náà, má jẹ́ kí ọkàn rẹ̀ ó gbọgbẹ́ mímá yà nípa ète àwọn tó fi àṣírí pamọ́ sí lọ́wọ́ àwọn tó fẹ̀yìntì àwọn náà sì ń dédé bó ṣe ṣubú mọ́jẹ̀ náà ló bàjẹ́ torí pé lómi ń bẹ ọ̀tá ò tí ìdọ́dọ̀ rẹ̀ gan ìrònú ti pa làbúdàlì muslim ayakuna mutafa ilà mùsùlùmí gbọ́dọ̀ mọ́ wọ optimistic kódà kí nǹkan máa tán báyìí sì gbà pé yóò dá so orí feeling pé yóò dá yóò dáhùn yóò dáná àlàáfíà kan ní lọ́tọ̀ọ́ ká máa bí ọlẹ́ ìbò ẹ̀ ní pé kò lè dáa kò lè dáa kò sì ní dáa ọlọ́run ń kọ̀nsólù ànábì tí a bá wá wo súrà tó tẹ̀lé ọlọ́run ti pìrìpìà máìndì ànábì kalẹ̀ nítorí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú súrátùlì Isra ìṣẹ̀lẹ̀ tó ṣe wípé ah, ẹ̀dọ́ ọlọ́run kan ò fẹ́ lè gbàgbọ́ òun ni àá bóòlù yẹn ṣe lọ lóru kan náà láti mọ́tìdìl haram ọlọ́sí mọ́tìdìl akúsọ òtún gun sọ́mà lọ òtún padà wá ilẹ̀ òtún tí ìmá ó ti dé àà ah, ah, irọ́ ni ẹni tẹ́yàn wá fọkàn tájà máa tẹ́yàn wá sọ fún pé báyìí ni tó ní àwọ̀ ah, ẹ̀wọ̀ gbogbo nǹkan mo lè gbà mí ò gbalẹ̀ inú èyí ó bàjẹ́ wọ́n parọ́ mọ́ ọ̀rọ̀dọ̀rọ̀ kóòtù wọ́n ní ta lẹ́lẹ́rìí rẹ̀ ọ wá lọ mú ọ̀rẹ́ rẹ tó fọkàn tán olùkọ́ wá jẹ́ rẹ̀ ń kọ́tù gbẹ̀ dé kọ́tù ọwọ́ àmì sẹ́yìn lẹ́lẹ́rìí ẹni bẹ̀ wọ́n ní àfáà tó dúró yìí arábìnrin yìí ní àwọn náà fún lóyún oyún oṣù méje àfáà sì dì náà pé òun kọ́ wọ́n wá ní ẹ̀yin súnmọ́ àfáà ṣe jẹ́rìí nípa àfáà yìí kọ́ ọwọ́ á ní ah alámọ̀sẹ̀ yìí ọlọ́mọ tó pamọ́ à ìtọ́ yẹ kọ́ sọ̀kọ́ ọlọ́run náà bọ̀ tí yorùbá ti mọ̀ rí lágbàwọ̀ àwọn alámọ̀sẹ̀ yìí àwọn sars ní ó lè sọ èyí òfin àtòrí ẹnu àwọn àfọwà ń lọrin láti máa sábà gbọ́ Allahu alimu sirri ni Allahu akbar wọn ni alámọ̀sẹ̀ yìí yorùbá láwọn nǹkan yẹn lọ́wọ́ tó pọ̀ ẹ mọ̀ gbọ́ báyìí kásá báyìí káwòdì ẹ́ alamagaba alimamagaba tọ kò sáàyè ni àbáwọnú bẹyẹ nínú èdè alimuhim ẹni tó wá fẹ́ kó jẹ́lẹ́rìí rẹ ó wá ní ah tọ́ a lè sọ pé wọ́n ṣe àdẹ̀ lè sọ pé ah bó lẹ́mí rẹ ó ṣe rí ọwọ́ àmọ́ ṣé wo tún lè gbẹ̀rí mi jẹ́ ni ah ṣé mọ̀ pé ọlọ́lọ́mọ tó pa wọ́n wo bẹ́ẹ̀ mi rẹ ó ṣe gbọgbẹ́ tó bọ́kà ṣe rí ni ìdí nìyẹn tó fi jẹ́ pé lọ́wọ́ súrọ́tù Nahl níparí rẹ̀ yẹn ọlọ́run ti pìrìkí a máa ń di ẹ̀ka lẹ̀ pé mọ́ banú jẹ́ o àwọn nǹkan kan ń bọ̀ ṣe sùúrù ìgbà tí súrọ́tù Isra èyí tó wá tẹ̀lé yẹn tọ́lọ̀ ń máa nẹ́bí rìnrìn àjò ìgbà nẹ́bí wá dé àwọn kọ̀ọ̀kan gan tá jẹ́ mùsùlùmí padà kó mọ̀ wọn à tẹ́gbélé ah, ilé ànẹ́bí ọmọ gbà gbogbo ẹ̀ làwọn lè gbà ṣùgbọ́n léyìí o àwọn ò lè gbà o wọ́n bá lọ bá fọwọ́ Abubakar Siddiq ìdí tá Abubakar fi ń jẹ́ Siddiq ò nìyẹn torí pé sọ́ọ́dík ó ń bẹ Siddiq ó ń bẹ Siddiq sí gátùlù mùbálágà ẹ̀ tábà ní sọ́ọ́dík olódodo tábà ní Siddiq ẹ̀ tó ti pé ah olódodo tẹ̀ kọjú ojú ẹ̀ ó lódodo ó sì máa ń gba òdodo nígbà tá a lọ bá àbá Abubakar Siddiq wọn lọ Abubakar Siddiq ọ̀rẹ́ rẹ̀ mọ̀ sọ pé lóru kan òun rìnrìn àjò láti Masjidil Haram òun lọ Masjidil Aqsa òun tún wá tún gun sánmà lọ sánmà kìíní sánmà kejì sánmà kejì òun tún ṣe gbogbo ẹ lọ òun tún padà dé ilẹ̀ òjì tì àbá àbáwìrì pé so wí bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ sọ́dọ̀ òdodo ló sọ wọn ni àbọ̀ tá à ń sọ fún un ká sóun ló sọ tó bá ti sọ wẹ́ẹ̀ fàkọ̀dù sọ̀dà òdodo ló sọ nítorí pé mo ti gbàgbọ́ lórí nǹkan tó ju eléyìí lọ min khabari sama tó lè pójú ojúmọ́ yọ sọ fún pé mọ̀lẹ́ka jìbìrì wá bá wọn ó fún òní kùránì mo lè gbàgbọ́ mi ìṣèlú mọ́lákò jìbìrì èyí tó sọ yìí náà mo gbàgbọ́ wasamma osiddiq abubakar o làwọn kan sọ máa ń sọ ní yàtọ̀ yàtọ̀ sí tó ọlọ́run kúrẹ́ sọ àwọn wa ìrìn àjò yìí ọlọ́run ti prepare mind ànábì kalẹ̀ sallallahu alaihi wasallam pé ṣe sùúrù nǹkan bọ̀ wájú bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tọ́lọ́run bá ní yóò ga ó ṣe sùúrù o torí pójú rẹ̀ ó rí o yóò bá lẹ́ni tí ó bá ti ga ẹsẹ̀ rẹ̀ ó ṣe kílé o ẹlẹ́nu àwọn ọ̀rẹ́ àtẹ̀bímọ̀ rẹ̀ ṣe ga ẹ̀dẹ̀wọ̀ ẹsẹ̀ ń bó ṣe tóbi kì í ṣe tán sọ nìyẹn lóbó ò ṣe ga yìí náà ẹsẹ̀ wọn ò dẹ̀ ti rìn nǹkan ìyẹn kọ́ ni wọ́n ń sọ ọ̀gbọ́ yorùbá ni gbogbo ẹni tí ó ga ẹsẹ̀ ló ti rìn tó bá ti wá ń bẹ lọ́hùn gíga máa bẹ lọ́hùn sùúrù àti faradà nítorí pé gbogbo ogi tó bá ti léso tí èso rẹ̀ sì tún dáa tó ṣe é mu irúgbìn ò lè bọ́ níbi mọ́ ẹlẹ́kúta mọ́ kódà tí wọ́n bá dúró kúta wọ́n lẹ́gí mọ́ bí wọn ò bá rí igi wọn lẹ bàtà mọ́ kódà lóbi ó sì fìlà yọ lẹ mọ́ nítorí pé ó fẹ́ jẹ èso tó dùn tó bá lọ jẹ́ pé igi yẹn léso tí wọ́n èyí jẹ èso igi òní ẹ̀rẹ́rẹ́ kan bẹ̀ àbí igi tó ṣẹ́gi tóun bá mú téèyàn lè dúró lábẹ́ rẹ̀ ẹ máa wo àwọn èèyàn ó sì dọ̀tí sábẹ́ ẹ̀ obìnrin yóò tú pampasì ọmọ díápà wọn sọ ọbẹ̀ wọn ò ní mú wọn lọ ṣùgbọ́n igi tó ṣẹ́gi ṣùgbọ́n lábẹ́ igi òun oyin bẹ́ńbẹ́ àtàgbọ́n ẹ̀ lẹ́rẹ̀ kan kó dógò bẹ́ẹ̀ owó nì gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ti fi ta kókó àyè kọ̀ọ̀kan wasbir wa ma sabruka illa billah wasbir wa ma sabruka illa billah gbogbo ẹnikẹ́ni tó bá ti lóun fẹ́ fẹ́yàwó wasbir وما صبرك إلا بالله ó fẹ́yàwó sílé ọwá ń kọ̀m̀plẹ̀ pé wàhálà obìnrin ti pọ̀ jù àà ah, ọwọ́ ah. mọ̀ pé wàhálà ló fẹ́ èyàn níyàwó kan ó ní méjì ó ní mẹ́ta ó ní mẹ́rin ó wá ní òkì ìhun ní sáfẹ́jọ́ àṣìjẹ́ òkì àṣìjẹ́ òkì nìyẹn mo lọ́rẹ̀ kan ó wà lóṣogbo níjọ́ta wá lọ so igi ìyàwó rẹ̀ kẹta ìsì ń jẹ́ sàfẹ́jọ mo ní ọ̀ǹtara rẹ̀ jẹ ọ̀rẹ́ ó kì rẹ̀ ilọ̀ chẹ́ǹjì ẹ̀ padà o ìyàwó kẹta rẹ̀ o pé ó ti fẹ́ kẹrin gan nísì àṣìjẹ́ ó kì òun lẹni tó níyàwó sílé tó lòun jẹ́ sáfẹ́jọ́ àkìló gbélé واصبر وما صبرك إلا بالله واصبر وما صبرك إلا بالله ọlọ́run ọba ó pìrìpíà ànábì kalẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ti fẹ́ ga o gbúdọ̀ wà prepared ayé ló bàjẹ́ tá a gba rírè mọ́ àwọn tó ṣáájú ọmọ tí ó bá ti dọba tó ti fura pé yóò padà jọba wọn fún ní special training pé padà dọba dọba gbogbo ìwọ tọ́lọ́wọ́n ọba fi ọta kókó nǹkan kọ̀ọ̀kan tó sì ní lẹ́mìí wípé tó bá lọ tán àwọn ọmọ tó bí kí wọ́n tó nǹkan yẹn ó o ó pèpè wọn ìwọ tó yẹ pé ọba ó sì ọ́ lẹ́ni tó kó ẹbí mọ́ra fi kọ́mọ̀ ṣe pípa tó bá wá lọ tán yẹn ó oh, inú òbí náà wọn ò ṣe bí ti bàbá wọn mọ̀ èèyàn máa pìrìpíà ara èèyàn fún téèyàn fẹ́ jẹ́ bó bá ti ń bẹ lọ fún nǹkan kan tó máa bẹ lọ kọ́lọ́wọ́ bá kó mú ọ dúró lérí ẹ̀ kọ́lọ́wọ́ pìrìpíà rẹ látọ̀dọ̀ ara rẹ láti withstand àwọn challenges tó ń bẹ níbi tó ń béèrè fún yẹn lọ́dọ̀ ọlọ́run a ànábì kalẹ̀ inú sóràtù nahal lọ́wọ́ parí ẹ̀ sóra tó wá tẹ̀lé yẹn ọlọ́run bá wá jẹ́ ká mọ́kẹ́ subhanalladhi asra bi abidihi masjidi minal masjidil haram ilal masjidil aqsa. subhanalladhi asra bi abidihi laylan minal masjidil haram laylan. المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير يعني المناسبة almunasaba èyí سورة ń أتي níparí سورة الإسراء ká mú bẹ́ẹ̀ bákan náà almunasaba ẹlẹ́ẹ̀kejì èyí tó ń bẹ nínú súratul Isra gangan tá a bá wo ìbẹ̀rẹ̀ súra yẹn subhanalladhi asra bi abidihi laylan من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام a bá wo súra yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣìṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run subhan subhan subhanallah ìṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run òun ló bẹ̀rẹ̀ rẹ̀ tẹ bá wá rí téèyàn bá kírun tán bàbá ti kírun tán afkaru ta máa ń ṣe subhanallah walhamdulillah wallahu akbar abẹ́ẹ̀kọ́ in tá a ń ṣe yẹn ọlọ́run ọba fi yẹn bẹ̀rẹ̀ súratul Isra ó dẹ̀ fi parí ẹ̀ níparí súratul Isra ń tọ́ parí ẹ̀ alhamdulillahi alladhi lam yattakhidh waladan wa lam yakun lahu sharikun fil mulk wa lam وكبره تكبيرا وقل الحمد لله ان تقبل سورة الإسراء ìbẹ̀rẹ̀ subhanalladhi mímọ́ ní fún ọlọ́run níparí ẹ̀ wàkábíríhù takbira ẹgbẹ́ ọlọ́run tóbi olóparí ẹ̀ ẹ̀sàfọ̀mọ́ fún ló bẹ̀rẹ̀ súrà n'i ẹ̀ ẹgbọ́ lọ ń tóbi bá wá wo díkìrù yẹn ma máa ń tẹ̀lera wọn ni subhanallah wallahu akbar subhanallah ń bẹ níbẹ̀ tahmidu ń bẹ níbẹ̀ allahu akbar ń bẹ níbẹ̀ wá fún síbẹ̀rẹ̀ àti parí munasaba ni nìyẹn lọ́wọ́ parí tó parí suratul isra wàkúlhamdulillahi tahmidu nìyẹn alhamdulillahi wàkúlhamdulillahi alladhi lam yattakhidh walada walam yakun lahu sharikun fil mulk walam yakun lahu waliyyun minadh-dhulm níparí ẹ̀ wàkàbẹ̀rẹ̀ tẹkbír tẹkbír tọ́lọ́run tó fi parí ẹ̀ mùnà sábà ní fáwọn tó nípa kíkà alukur'an a rí wípé súra yìí àwọn mùnásábà ń bẹ níbẹ̀rẹ̀ rẹ̀ àti parí ẹ̀ mùnásábà ń bẹ nípa áyà tó parí súratul nahal èyí tó kángun sí súratul isra gbogbo àwọn agbègbè yìí nínú ìmọ̀ tafsirul qur'an àwọn olùmọ̀ ń ṣe rìṣáàsì tó pọ̀ lérí ẹ̀ láti lè máa mú jáde fún wa àwọn ẹwà nù alukur'an àwọn tọ́lọ́wọ́n bá fẹ́ ká ronú sí káfí lè mọ̀ pé kur'an ó tayọ ntẹ̀yìn kan mọ́ dàdánwúru àfa ẹ̀rọ mi sọ kur'an kalẹ̀ òun náà bá yọ kur'an lápòdì tó bá ti yọ tábà yóò tún tún báyìí ó ti rún mọ́dì kí lèèyàn fẹ́ gbọ́ ibi la fẹ́ gbọ́ ibi kákẹ́ alukur'an kárònú sí ìtumọ̀ rẹ̀ kó bá a lè ní lápá tó dá nínú ìgbésí ayé wa ọlọ́run ọba ní subahana lẹ́dí asra bi abidihi laylan minal masjidi al-haram masjidi al-aqsa subahana lẹ́dí asra bi Isra àwọn kókó èyí tí a máa bá pàdé tàbá ti wọnú tafsir àkọ́kọ́ nú ẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa al èyí tọ́lọ́run ọba ṣe fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nípa al-Isra ìrìn òru tó rìn èyí ò ní tó lálàyé tó bá yẹ pé tá a bá ní ká wọnú rẹ̀ ní ti pátápátá tí Ramadan ó fi parí àlè parí ẹ̀ ìrìn àjò òun nìkan àlè parí ẹ̀ láàfin rí èèmọ̀ tí wọ́n bá ń sọ iṣẹ́ ìyanu gbogbo ẹnu ló gbà á ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ kò fẹ́ẹ̀ ṣiṣẹ́ ìyanu ìmọ̀ iṣẹ́ ìyanu kan tọ́lọ̀ ń ṣe fún gbogbo àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ń ṣe gbogbo kánà Muhammad sallallahu alaihi wasallam ẹnu wípé ànábì kì í pè é mọ́ rẹ̀ ànábì ò ní ọmọ ìyá mi báyìí nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run fúnlélẹ̀ ṣùgbọ́n lọ́run fún ànábì náà pàápàá jùlọ níbi ìrìn àjò yìí ọlọ́run ṣe ìmọ̀ púpọ̀ fún ànábì sallallahu lórí àjò yìí nínú nǹkan bá pàdé nínú sóra yìí kódà bàbá tí ń wọnú sóra yìí gbàrà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fẹ́ sọ fún wa nípa àwọn banu israel alhawadithu walahwalu tarihiya àwọn historical events èyí tó ti ṣẹlẹ̀ kánẹ́bì gan tó dáyé nípa àwọn wo là ń pè láwọn banu israel àwọn wo ni israel irú èèyàn wo ni wọ́n kí ni tójú wọ́n rí kí ni tó ti ṣẹlẹ̀ sí wọn kí ni tó ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́lọ́wọ́ kí ni tó tún ṣẹlẹ̀ sí wọn tó bá dọ̀la bó o ní ọlọ́run ọba ṣe fún àlámọ̀rí wọn ká lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba kẹ́ wọn tí wọn ò mọ pàtàkì tọ́lọ́run ṣe fún wọn bó o lọ́lọ́run ọba ṣe dá àlámọ̀rí wọn rú débi pé wọ́n wá fọ́n káyé wọn ò nílùú nínú súrà yìí ọlọ́run ọba pè àkíyèsí wa síbẹ̀ èyí nìkan jàmáà ọba àìpé yìí nìkan la fẹ́ kẹnu bọ̀ tí Ramadan ó fi parí àlèyànjú ẹ̀ bákan náà nínú àwọn tí ń bẹ nínú súrà yìí ó náà ni bayanu ahadathul Qur'an wa ahamiyatu tafkir bi ni'amillahi fi dunya wa dalailil qudratil ilahiyya a turi mú jáde nínú súrà yìí ìdí tọ́lọ́run fi torí ẹ̀ sọ Qur'an kalẹ̀ pàtàkì ká máa ronú lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́n bá ṣe fún ni béèyàn bá jẹ́ni tó máa ń ronú sí oore tọ́lọ́n ṣe fún yàn èyí ò lè máa dúpẹ́ a rí nínú sóra yìí bákan náà nínú sóra yìí bákan náà alìbàyà alìbàyà àbí anna sàádàtà bilhusul ala khayri dunya wal akhirah fi ta'atillah gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sórí rẹ̀ ayé àtàlùkìyàmọ̀ tọ́lọ́n ni kò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí mo sọ yìí àárínú súra ọ̀nà wo lèyàn fi mọ̀ pé èyàn sórí ayé àtàkìyàmù àjẹmọ́ àwọn èyàn ń dààmú láyé nígbà tí wọn ò sì mọ̀nà pẹ̀lú ìmọ̀nà kọ̀ọ̀kan bákan náà nínú tí súra yìí tó kó sínú bayanu haqqil walidayn à gbogbo ẹnikẹ́ni tó bá lóbi láyé súra yìí ọbọ̀ wí oní oníyà àbó tiẹ̀ nìkan nínú àwọn méjèèjì kí lọ́lọ́run sọ nípa wọn kódà téèyàn bá ka súrà yìí èmi àti á padà mọ̀ wípé ojúṣe wa sáwọn òbí wa àríṣe kọ́lọ́run kó forí jìn wá ní àríṣe gbogbo ẹnikẹ́ni tó bá lòbí láyé kó gbìyànjú kó tó di pé ò ní rí wọn mọ́ nígbà tó bá rí wọn mọ́ lótò mọ iye wọn abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwa tá a lóbi láyé ọlọ́run jẹ́ àríṣà àlùjẹ́nà sí lára ọlọ́run bá a ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí wọ́n sí ráre jẹ́ wọ́n látúbọ̀ tán dáadáa gbogbo àwa tí àwọn òbí wa ti bọ́ sálì kìyàmọ̀ tí wọ́n tán sórí Islam ọlọ́run kó bá wa kẹ́ wọn ọlọ́run kó bá wa foríjì wọn bákan náà wa dawil qurba wal masakin wabni sabil ìyàtọ̀ yẹ ká máa kọ sáwọn extended family wa súra yìí jẹ́ ká mọ̀ pé mùsùlùmí ò gbúdọ̀ máa gbégbé sí ayé kóńkó jábele me and my wife kò sí nínú Islam bó ti wulẹ̀ kó yóò sáni ìyàwó ní bàbá bàbá rẹ̀ ò lẹ́gbọ̀n yóò lábúrò àwọn yẹn náà bímọ àwọn ẹbí rẹ̀ nìyẹn súra yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa yìí bákan náà ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo àti ìmọ̀ pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run ìmọ̀ nípa àwọn orúkọ Ọlọ́run èyí tó ga jùlọ èyí tó tóbi jùlọ ó ń bẹ nínú súra yìí náà àti àwọn ẹ̀kọ́ míì èyí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lọ́run bá fi pamọ́ sínú súra yìí tọ́lọ́run sì fẹ́ ká ronú sí i ká sì mú àǹfààní ká mú ẹ̀kọ́ tó pọ̀ ńbẹ̀ bi'idhnillahi ta'ala inshallah èyí tí a sọ lé ní ọ̀dà ẹ̀jẹ̀ bíi ìfáàrà bíi mọ̀kọ́dímọ̀ introduction sí súra mọ̀kọ́dímọ̀ sí súra tá a fẹ́ tú nítorí pé téèyàn bá fẹ́ wọlé náà èèyàn já wọlé béèyàn bá já wọlé nítójú ẹ̀ bá rí kò faramọ́ so a gbọ́dọ̀ já wọnú súra yìí a gbọ́dọ̀ wọlé pẹ̀lú ìfáàrà ìfáàrà yìí yóò ti wá fún wa ní òye kí la fẹ́ bá nínú súra yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́sá ìṣẹ́ wa kù látàrí dáadáa kó sì fún wa láǹfààní láti lè gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ọba yìí nínú rọmọdọ́ọ̀nì yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kó tọ́ ahọ́n wa sọ́nà kó sì fún ẹnì kọ̀ọ̀kan wa náà lágbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ọba kó dé ká lè ronú sí i kó sì dé kó lè níbùlápa dáadáa nù gbèsè ayé ada tafsiri dúró lẹ́nu tó bá di ọ̀la pẹ̀lú ògbó ọlọ́run àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa súrà tí a fẹ́ tú yìí abẹ́ Allah subhanahu wa ta'ala ilé ìta àwọn ọlọ́run tó kó ṣe wá láǹfààní àìmọ̀ àbáyá níbèrè kan àbí méjì kó tó di wípé a mọ̀ náà ẹ mọ̀ báyìí náà kí a máa nà náà alhamdulillah ìbéèrè tí ẹ béèrè a ṣàlàyé fún wa lórí mímbà nínú kútùbà wa lè gbogbo kọ́ta bá ṣe káṣí nítorí tọ́lọ ẹni tó wá kọ́ mọ́sálásí ńlá owó ara rẹ̀ ló fi kọ́ nítorí tọ́lọ ó wá wọ mọ́sálásí yẹn jọkùn ráwọn èèyàn tó pọ̀ ah ládàá mímọ̀ èmi náà mo sì kọ́ mọ́sálásí ẹ wọ àwọn èèyàn tán kírun bẹ́ẹ̀ sẹ́ni ẹ ti ṣe lọ́n tó bá tọrọ àforíjì sọ́lọ́ wọn foríjì tí ẹrú rẹ ní yẹn èṣù ní fọpọlọ rẹ ṣeré èṣù ní fọpọlọ rẹ ṣeré kò sí nǹkan tó burú bí ọlọ́run bá ṣe ìdẹ̀ra fúnyàn kéèyàn ó rántí ẹ̀ kódà kéèyàn sọ pẹ̀lú àníyàn pé èèyàn fi dúpẹ́ fọlọ́ bóyá ni ìyẹn wò pé ah, ọlọ́run mọ̀ dúpẹ́ kó o fi mí ṣe kòǹgẹ́ iṣẹ́ olóore tó tó báyìí ìyẹn lè mọ ọdún wípé ah, owó yẹn sì ní táì pé mo lọ náà sí ni mi ní láǹfààní ládá tó tó báyìí èèyàn ń dúpẹ́ náà ní tó ń rò yẹn ọ̀pẹ yìí àyà tó bá pé àníyàn tó fi ń ro nǹkan yẹn àníyàn gbéraga ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní kíákíá kó o ti sọ pé a'udhu billahi minash shaitanir rajim ó ti parí ìyẹn náà ń pè ní tẹ̀dídìdù níyà èyàn ò mọ̀ ṣe àtúnṣe àníyàn èèyàn ṣé ẹ rí pé ṣe ìtọ́n àgbààyà tán bá ní àgbààyà kò sí ẹni tó jẹ́ àgbààyà tó tó ṣe ìtọ́n ìdíta pípẹ́ lágbààyà ni pé bàbá ńlá bàbá wa ànábì ádámù ó jùlọ àwọn ọmọ ádámù gan ni ò tó fi ọlọ́run lẹ̀ lẹ́yìn àgbààyà ni ọba bàbá ńlá bàbá wa sọ̀tá ànábì ádámù ànábì ádámù jáde láyé èso kò sì dín ìkúrì sí i èṣù máa ń gbèrò kèrò síyàn lẹ́nu o lè fẹ́ ṣe dáadáa kan nísìn pẹ̀lú àníyàn dáadáa èṣù ọ̀sọ̀ pé òrípáyé gba ti ẹ̀ gan wọ́n mọ̀ pé sọ fún pé àwòsàn mi láì lójú ẹ̀sẹ̀ pé àwòsàn mi láì ọ̀sọ̀ èṣù máa ń gbé wá alẹ́ni yìí wá sùwésù fi sùdúrì náà èṣù fi wá lọ́rùn lẹ̀ yóò máa gbé èrò yóò máa gbé wá sọ́kẹ́yìn tó bá ti ń gbèrò kèrò wá sọ́kàn rẹ̀ ìwọ sọ pé àwọn òṣèlú láàmì ṣìtàn nínú àṣeyọrí èṣù o ní pé tó bá sọ́ra kò wá ní jí orí dáadáa kankan ṣe mọ́ lápèjúwe nísìn ẹnìkan wọ mọ́sálásí àníyàn tó bá wọ mọ́sálásí ni pé òun fẹ́ wá charge fóònù bó ṣe wọ mọ́sálásí ọba rẹ̀ nìkan ti yànnà fúlà ọba lọ ṣàbàlá ẹjẹ mìíràn nígbà wá dé tó fẹ́ ọ̀sẹ̀ aláwọ̀gbá èṣù kan gbá sẹ́mi ẹ̀gbẹ́ alábùsì sọ lánìyàn náà fi là tẹ̀lé torí ẹlòmíì torí ló fẹ́ yẹn náà kì í ṣe torí ọlọ́run ẹ̀yìn ẹ̀bá ni ah mọ̀jẹ̀ yẹn náà fi là mà èṣù ti wíìn rẹ̀ nìyẹn ṣé bí nǹkan dáadáa lọ fẹ́ ṣe tó bá gbé wá sẹ́mi rẹ̀ ní àwùsù bìlẹ̀ ọ̀dà mo sì ti yá nìyẹn padà báyìí mo fẹ́ yẹn náà fi là torí ọlọ́run ṣùgbọ́n tó o bá ti rí náfìlà yẹn yàn mọ́ èṣù ti àṣìkù tó bẹ́ẹ̀ àṣìkù so èṣù máa ń disturb àwọn ẹlòmíì báyẹn kì í dé wọ́n rí dáadáa ṣe èṣù ní àníyàn èrò dá sọ pé àníyàn mi dá àníyàn mi dá bó bá fẹ́ dà fún mi kọ̀ dà màá tuntun dà báyìí kọ̀ dà báyìí so mọ́ gbà fẹ́ṣù irú ìbéèrè tó ní béèrè ìbéèrè tí ò bá sọ́ra èṣù ó padà ṣe débi pé yóò padà ká mọ́sáàtì torí pé sọ ọmọ ìjọba sórí pé àníyàn rẹ ò dá báyìí o ò lè gba aládé o gbúgbẹ kan náà ah, o ní máa ń ṣẹlẹ̀ sí ẹlòmíì ẹlòmíì ìbá àwọn jọmọ tó bá ti ṣàlùwà látán ṣètò ọ̀nà mẹ́ta pé ọ̀dà tó ń pò ti so kò so ọjọ́ pé kìnnì kan dà kì í so yóò bá tún dáre padà yóò lọ tó àlùwà sí tó ti ṣàlùwà látán tó Allahu Akbar inú rẹ̀ ọkà tó ti kùn-ún ah ó tún dàbí èso yóò tún jáde títí tí wọ́n fi kí jàmọ́ àtàn kò ní bá jàmọ́ tó bá tó stéèjì kan gan kò ní fẹ́ kírun mọ́ eléyìí náà ń pè ní wọ́sowọ́sá tó ṣe pọ̀ èṣù ni so tó bá ti gbé ẹ̀ka sí ọlọ́run pé àwọn oṣù bìlẹ̀ ẹ̀mí ṣe tán wọ́n ti àníyàn mi ò dá lóòótọ́ dá mo ti chẹ́ǹjì ẹ̀ báyìí mo ti tún ṣe báyìí ẹ máa ṣiṣẹ́ dáadáa jẹ mọ̀ báyìí so bó ṣe rí nìyẹn kọ́ lọ́kùn fún wa lọ́wọ́ ọlọ́mọdé kí èṣù mọ́jì ó jẹ wá lérè o kò dẹ̀ síbi tẹ́sù ò lè káyàn mọ́ gbogbo ń tàà mọ́ ẹ́ ṣeun ibẹ̀ náà lè fún ti mú kó wá bó bá ṣe kéwú lọ ọmọ ibi kéwú yẹ ibẹ̀ náà ni ó ti wá bọ̀ bó bá ṣe wípé owó ló ní ibi owó ni ó gbà wá bó bá ṣe pé pò ló ní ibi ipò yẹn lè ṣú ó gbà láti wọlé wá bọ̀ sòdí ìyẹn tó pé èṣù ti ní ṣàìsí kó wa wa lọ́wọ́ ìdí ìyẹn tó jẹ́ pa gbọ́dọ̀ máa tọrọ al أعوذ بالله من الشيطان الرجيم rajim ní gbogbo وإما ọlọ́run من الشيطان yanzaghannaka minash shaitani nazgh fasta'idh gbogbo ìgbà tẹ́sù bá ti ń gbèrò yírò yí kan sí ọlẹ́mìí lójú ẹsẹ̀ fasta'idh sọ wípé a'udhu billahi minash so kò sẹ́ni tó mórí bọ́ kò sí kò tó orí ọ jẹ́ kò sí ìdáàfà tó jẹ́ kò sí ìmáàmù tó rí o jẹ́ kò sí o kírun fún gbogbo èèyàn wá wẹ̀yìn àwọn èèyàn wá lọ oh masha allah àwa náà ṣètò àná òtún lọ́wọ́ pé ti ti ẹ́ ta ọjọ́ má kí irun ìmọ̀ ọlọ́run ò lè gbà lọ́wọ́ rẹ̀ ìwọ náà bá kẹ́lẹ̀ mi ò wá kí irun sọ pé a'udhu billahi minash shaitanir rajim mo ti dá nìyẹn padà ọyá ẹja kí irun so téèyàn ò bá ti mọ kóòdì ṣùgbọ́n yẹn tó o bá ti mọ kóòdì rẹ yóò mọ bọ̀ ọ́ níṣẹ́ jẹ́ ẹjẹ́ ìfikàn kásẹ̀ torí pé àwọn èèyàn béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ àwa ọmọ ìyá kan pè mí ní last week ó lóun rí ọmọbìnrin kan tó ń fẹ́ fẹ́ wọ́n sì ti mú déètì lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ìgbà tóun rí ẹni tó júwe rẹ̀ fóun wọ́n júwe rẹ̀ fọmọ tó níwà ọmọlúwàbí ó sì lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kódà ọmọ kéwú ju òun gan lọ ọmọbìnrin ọ̀hún àwọn sì yọjú sáwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ ní pétọ̀ kò sí wàhálà àwọn náà mọ̀ ń pẹ̀lú àìdá wọ́n ní kódà tó bá ti ṣe tán àwọn náà ti tán láti yìí ẹ̀ ṣùgbọ́n òun fẹ́ lọ fún sáfíìsì òun wá ní òun fẹ́ lọ sáfíìsì ìgbà tó ń wà ní sáfíìsì òun àti àwọn ọmọ pera wọn ìgbà tó òun fẹ́ parí sáfíìsì òun wá wálé wọ́n wá fíìsì déètì táwọn ó nìka ó ní láti tó ti fíìsì déètì yẹn èrò kan wá ń wá sí ẹ̀mí òun pé tóun bá fẹ́ ọmọbìnrin ẹ̀mí rẹ̀ ò ní gùn pé kò ní pẹ́ kú ó ní kíní yẹn sáà ń dòdodo lẹ́mí òun òun ò dẹ̀ fẹ́ kíyàwó kú mọ̀ lọ́wọ́ kíyàwó òun kú kó tó wá pé òun ò fẹ́ pé ẹ̀mí òun ti wá ń sí níbẹ̀ pé òun ò fẹ́ fẹ́ mọ́ mo ní ṣé kí n béèrè béèrè kan in tó wò lára rẹ̀ tó fi wọ̀ lákòókò ọjọ́ tó ti kó ń bẹ̀ ni ó ní wàhálà kò kó ń bẹ̀ ó ní kódà ó ní ọmọ kí ó jò ń ga mo lò sọ pé ó níwà lẹ́nu ìgbà tó o ti lọ sábì tẹ̀ ń pera yẹn só rá mi ìwà ìlẹ́kọ̀ọ́ ó ní rárá respect rẹ̀ ní fúnmọ́ ń sọ̀rọ̀ mo ní náà ìgbà tí ẹ kọ́ lọ bẹ́ẹ̀ fi ṣe bó lóun ṣe ń sìkára ó ṣe ń sìkára ọlọ́kàn ń fà mo ní ṣe ìsìkára mi ló tún wá ṣe olóhùn ṣe ìsìkára kan mo ní ṣetán ta ló sọ fún ọ pé òun náà kọ́kọ́ kú ṣáájú rẹ̀ mo ní sọ̀nbẹ́ àwọ̀ lọ́wọ́ kọ́ kú mo ní là mo ní torí gbogbo ìyẹn wọ́n sún ṣetán lọ bẹ́ lọ torí pé ọmọbìnrin yìí gan ọbẹ̀ tà rẹ̀ oore ńlá lọ́lọ́run fẹ́ sí fún ó ní mẹ́ẹ̀sì jù ọ lọ ìwọ náà sọ pé ó níbẹ̀rù ọlọ́run jù ọ lọ ó sì wá jẹ́ pé ẹ̀mí kan wá ń sọ fún ọ pé ọ̀rọ̀ kúkú sí á jẹ́ nítorí èèyàn fi ń dìtà mi mo ní tètè lọ gbégbèsè kẹfẹ́ ra yìí mo ní ṣètọ́n olóńkóró lérò yìí sí sí ọ̀lẹ́ mo ní tí wọ́n bá wá ní interest yẹ ká mọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n fẹ́ yàwó wọ́n ń wáyàwó wọ́n ń bẹ̀ so ká lè tètè lọ ṣètò èyí ò fún àwọn tí wọ́n ń wáyàwó bí àwọn abùsọ́mọ̀ ọmọ wálé so gbogbo àwọn eh, eh, so ìyàwó kejì so pẹ̀lú ògbó ọlọ́run ọba ni ah, ah, ah, ah kì í ṣe báyìí ló ń mìíràn ah ebo ní ọ̀dọ́ tiẹ̀ ló ti fẹ́ kú yóò sì yè lọ́dọ̀ ẹlòmíì so gbogbo àwọn èrò ìrí burúkú yẹn èṣù èṣù máa ń gbé èrò burúkú wọ́n máa ń gbé wá sí ẹ̀mí èèyàn anabi sallallahu alayhi wa sallam wọ́n ní anabi yòòjìbùhù àlìfààlù yòòjìbùhù àlìfààlù ànábì jẹ́ nìkan tó ṣe wípé ìtànpè ní àlìfààlù gbogbo nǹkan kódà kí nǹkan yẹn àpíà bí aburú fún un ní ìtumọ̀ tó dáa ìtànpè ní àlìfààlù yìí ọ̀ ń lọ fẹsẹ̀ kọ mi ní màá bá má fún ní ìtumọ̀ kò nígbà ẹnìkan kọ́lé ó wá ilé yẹn pẹ̀lú gerard ó ní láìgbà tó ń ti wá kan ilé yẹn àwọn ẹyẹ àjẹ́ wọn ò jó wọn ó gbádùn àwọn ẹyẹ dúdúdúdúdúdú wọn wà tó lálẹ́ ìgbà mi ò lè jẹ́ bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ wọn mọ̀ pa wọn ṣàjò bẹ́ẹ̀ òun wá wo orí páànù gbogbo àwọn tó wà ládùúgbò wọn èdú olórí páànù tiwọn lónìí àá ah, ah. kí ló ń ṣe mo nílò páànù wo lẹbi kan ó ní Gerard mo ní sẹ́yìn mọ̀ pé ó ní gírípì yọ̀ abẹ́ẹ̀kọ́ ó ní bẹ́ẹ̀ ní ẹyẹ òdò ń bẹ àwọn èyí tí ń yọ ohun tó bá dúró ẹsẹ̀ wọn máa yọ mo ní tẹ bá sì rẹ́rìí kó dúdú mo ní bó ṣe dúdú yẹn ẹyẹ yóò feel secure safe pé ẹ̀rí òun gbogbo ẹ̀ ó dúdú mo ní sọ pé èyí tó funfun tó white yóò rí pàṣírí òun tú gbogbo yẹn máa rò mo ní ìwọ lọ ti kọ́lé fún wọn jẹ́jẹ́ wọn ní oníbẹ̀tẹ̀ wọn máa ń pariwo ní askar náà ń ṣe àsìkáàrù mo ìwọ náà lọ mọ àsìkáàrù tiẹ jẹjẹ àwọn àsìkáàrù tí wọn ni ṣùgbọ́n tí yẹn bá lọ bá a fún nítorí mímọ́ mi pé ṣé kìí ṣe ẹyẹ kínní kan ó dúdú níbi ẹ̀yìn báyìí bẹ́ẹ̀ ah! so ibi tẹ́lómi ìdókòrà rẹ̀ sí wàhálà ni ó padà kó jáde lé ẹlòmí ò rí ilé tọkọ ẹlòmí ò rí bẹgbẹmọ jẹjẹ làwọn ẹyẹ sí i ìwọ ló lọ lo jẹrajù ẹsẹ̀ ẹyẹ sì múlẹ̀ dáadáa ń bẹ̀ àwọn dúró síbẹ̀ tó látara àdí eléyìí wọ́n ní ànábì yọ jíbu olùfà àlù bí nǹkan kan bá mú ìtumọ̀ tí ò dá interpret ẹ̀ sí ìtumọ̀ tó dá torí pé tó ti interpret ẹ̀ sáburú òun interpret ẹ̀ sáburú ẹnìkan ló ń lálàá òun lọ ọrùn òun wá gùn ju gbogbo tàwọn èèyàn lọ pé orí tòun gún ọrùn òun gún ah gbogbo àwọn èèyàn sáà ń wò ń tèmọ̀ tèmọ̀ ojú wa ń tì wù òun tó múna ọfẹ́ da náà ni ọfẹ́ da nìyẹn àgbéga pọ̀ nù then ó sì súnmọ́ kó ṣe wípé o tún fẹ́ di gbajúmọ̀ torí pé tọba yọ lọ́ọ̀kan ọrùn tiẹ̀ bíi tògòǹgò ìwọ ni wọ́n kọ́kọ́ máa rí pé ọfẹ́ di gbajúmọ̀ yẹn ńlá lọ́la mi ṣùgbọ́n tẹ bá rí bá a tún pé ah ọrùn rẹ tó gùn yẹn kó anabi sallallahu alayhi wa sallam kò sí bí nǹkan ṣe rí anabi ò interpret ẹ̀ sí tùmọ̀ tó dáa yóò wá ṣàdúrà sí i tó ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má gba èṣù láàyè lè yá àsúná lẹ́dínà àmánù gbogbo nǹkan tí inú ló fi máa bàjẹ́ ẹlòmíì ibi tó ti kàdánwò ibi aláìní ó kàn lálàá kò bá lè súnmọ́ kò bá lè súnmọ́ téèyàn bá dẹ̀ ti lè rọrùn súnmọ́ jàmọ́ àdánwò ń wọ̀ tó látara dé lé ẹ mọ́ gbà ṣètò ọ̀nà láyé tẹ́sù bá ti ń gbèrò yúrò yìí sí lẹ́fẹ̀ẹ́ àwùjọ bí láàmì ṣe àwùjọ bí láàmì ṣe tọ̀nà tó mú òkú bó ṣe jẹ́ nìkan lọ́nkọ́ wọlá tó bẹ̀rẹ̀ mẹ́jẹ̀ kí sọ ráyè ní ògbésí ayé nìkọ̀ọ̀kan wa a dàtẹ̀ sí ìrìkì ní dúró báyìí tó bá di ọ̀la lágbára ọlọ́run á mọ̀ wọnú suratul Isra abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe wà kù látàrí dáadáa kó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته